ó yẹ kábòye láti tẹ̀lẹ̀ sí mu ní ìmọ̀ lábòrò ìjẹ́ láì sí sí pàtìkò ìwọ̀n ìjìnlẹ̀ ilé ẹ̀kọ́ òjújà tó hàn yìí túnmẹ̀ tó wà ìjàmọ́ ìjìnlẹ̀ òkú ìsìlámíyà ti wọlé àwọn ìjà àdẹ́bàtà ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀lé jọkọjọ ẹ̀kọ́ tó ń fi ṣe níbàámu pẹ̀lú àwùjọ àyọ̀ òjú akẹ́kọ̀ọ́ yóò fi mójú fèrè sọ́lọ̀ ọba àlá yóò jòkó kẹ́kẹ́ ó dẹ̀ rẹ̀ wọmọlúwà àmójútó tó péye ń bẹ ní tẹ̀fẹ́ àyíká ìdòwú àjẹkalẹ̀ kùlíyàtò àlùsúnà wà ìjàmọ́ àwọn àníbàámu pẹ̀lú àṣẹ ìgbẹ̀ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìtìdáyé ìyáàdí ó fi mọ́ aṣáájú aago mẹ́jọ àárọ̀ ṣàgò kan ọ̀kan ní ètò ẹ̀kọ́ kíkọ́ ọmọ lójoojúmọ́ àyàkọ́jọ́ àlàmísà àti ìjímọ̀ ètò oríyàpò àyẹ̀ta sínú ìkọ́ àná máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ dr abdulfata kàwé olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tó bèrè títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ fún àyíká umu python central mall adabata ìlọrin fúnra sí ilé ẹ̀kọ́ náà wà láti orúkọ alájà ìyàbọ̀ ní ọ̀dẹ̀ ìbò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. olùdíjáde ahmed sunna wà jàmá àdábàtà ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá kéwù kíké ayọ̀ ká máa fẹ̀ kọ́ta mọ́ fún mi. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 صلى الله عليه وآله وسلم بكنا وقواتي عن بيت الدين يسرون. هنا ني أتون بربي وقواتي عن بوالك وقلبول والسلام عليكم ورحمة الله وبركاته نعم كوكورتي أمبالو ní àti ìjẹ́ ìjọ òun náà ni pé kí ni èèyàn máa fi ń jẹ́ mùsùlùmí gidi àbí ká ní hal anta muslimun haqiqiyyun ṣé mùsùlùmí gidi ni ọ́ tó náà mọ̀ bíra rẹ̀ so fún ẹni tí ó bá wá ń wá ìsì náà lè fi wá ń ṣàlàyé pé nǹkan tí èèyàn máa fi ń di mùsùlùmí gidi òun lélẹ́yìí tí wá ṣàlàyé ike kò yí ṣe orúkọ ní mo ń jẹ́ kí èèyàn jẹ́ mùsùlùmí pé ah orúkọ ni orúkọ ni oúnjẹ oríṣiríṣi orúkọ tó ń jẹ́ ọkọ mùsùlùmí abdullah abdulrahman khalid gbogbo oríṣiríṣi ní ń jẹ́ ní orúkọ tó ń jẹ́ orúkọ dáadáa àbóbìnrin ni oúnjẹ Khadija Fatima Zainab orúkọ àwọn orúkọ dáadáa ní jẹ́ so ṣé ìyẹn ti wá jọ pé ká gbà pé mùsùlùmí ni irú ẹni yìí kódà kò kí ń ṣe aṣọ náà fi máa ń sọ mùsùlùmí ni so ìtumọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá wọ aṣọ tó wá ṣe pé àwọn nǹkan tá à ń sọ yìí kò wá sí nínú ọkàn èèyàn ẹnìyẹn aṣọ yẹn ò wúlò ìyẹn ni pé yẹn wọṣọ ẹ̀sìn yẹn ń jẹ́ orúkọ ẹ̀sìn àmọ́ tí yẹn máa fi ń jẹ́ mùsùlùmí kò wá sí lára ẹnìyẹn kò wúlò sókè ní nǹkan náà òun náà ni al-iman ìgbàgbọ́ òun náà la ń pè ní at-tawhid ìsìn ọlọ́run ọba lẹ́ọ̀kan ṣoṣo òun náà la ń pè ní al-aqida àdìsọ́kàn tó lálàáfíà tó lábẹ́rẹ̀ sí ní ṣàlàyé àwọn rububiyya ọlọ́run àwọn nǹkan tí a gbọ́dọ̀ ní àdìsọ́kàn rẹ̀ pé ọlọ́run nìkan ṣoṣo òun ní máa ń ṣe ìlà ń ṣàlàyé fúnra wa lọ́wọ́ so mo wá sọ̀rọ̀ níjẹjọ́ wípé kíyìn òun ní àdìsọ́kàn wípé ẹlòmíì ó lè mọ ohun tó pamọ́ tó ń jẹ́ kọ̀kọ̀ wípé ẹni tó bá ní bẹ́ẹ̀ lẹ́mìí ẹnìyẹn kì í ṣe mùsùlùmí ìrí ọ̀rọ̀ yẹn ni mo wà. a ṣàlàyé pé gbogbo ẹni tó máa ń lọ lè ń yẹ nǹkan wò ó láwọn tó ń yẹ nǹkan wò tó láwọn wò ó tó lọ lè yẹ nǹkan wò amọ̀kùnrin kí lọ lè iṣẹ. gbogbo ẹni tó bá lọ lè ń náà ni ọlọ lè wò àti kò ìwà pé irú àwọn tó bá ń ṣe báyẹn lè mùsùlùmí eré yẹn lè wọṣọ owó ṣọ́lá ńlá pèrò lè wo ewé láwọn àní ńláńlá mo lè wo agbádá ńláńlá tó ní àwọn àfáàrẹ̀ tó bá ṣe pé iṣẹ́ tí ń ṣe ni pé wọ́n máa ń yẹ kọ̀ọ̀kan fún yẹn wò ó ń wo yèpẹ̀ tó ń wo omi ó ń wo tíra tó ń wo tẹ̀síbá láti fi sọ tí yóò ṣẹlẹ̀ sí yàn lọ́jọ́ iwájú àbí nǹkan ṣẹlẹ̀ sí yàn wá ń sọ tó fàárẹ̀ tí nǹkan yẹn fi ṣe ọ́ ìrọ̀lẹ́ yìí ló lè so kí ló wá fà òun náà ni pé ìmọ̀lọ́lẹ̀ yẹ nǹkan o sáńpẹ̀ ní alkahana nǹkan yẹn àwọn aburú pọ̀ ń bẹ̀ so nígbà tí mo parí program ní ìjẹjọ ẹnìkan wá pè é pé àyídàkùn ẹ ṣàlàyé àwọn aburú tí ń bẹ ní ibi kéèyàn ọmọlọ́lẹ̀ yẹ ṣẹ́ wò yìí ẹ ṣàlàyé rẹ̀ náà sọ wá wò pé kéèyàn ó fi òní ṣàlàyé aburú tí ń bẹ níbi ìmọ̀lọ́yẹsẹ́ wò aburú àkọ́kọ́ ni pé ṣọ́lọ́ ní pé òun ọ̀fẹ́ ọlọ́run ní pé ìfẹ́ ìhun tó lọ́n bá ti lóhun ọ̀fẹ́ pípé èèwọ̀ ni á ìyẹn gbọdọ̀ jìnà sí nínú Al-Qur'an àtọ́lọ́wọ́n bá ń sọ pé inú Qur'an ni ọlọ́run ní innamal khamra ọbú wal azlamu rijzun min amali shaytan olúwa níṣẹ́ eré ọtí mímu ìnàmọ̀lẹ́kọ́mùrù wal-maisir tẹ́tẹ́ olúwa níṣẹ́ rí tẹ́tẹ́ wal-azlam ìmọ̀lọ́lẹ̀ yẹ nǹkan wò rijzun min amali shaytan olúwa ní ẹ̀gbin ni iṣẹ́ ìṣù ni so yẹn gan ó tó fún yàn láti fi jìnà tí kò sọ́lọ́ ní kíní yọ̀dá ah nítọ́lọ́ba ti ní ọ̀dà kí ó ti mọ̀ pé aburú ni nítorí ọba tó dá òun náà nìyẹn wá sọ fún wa pé kíní yìí iṣẹ́ ìsù ni tó ẹ jìnà sí fọ́tìtẹ́nibù ẹ jìnà sí yányán ẹ mọ́dégì rẹ̀ àkọ́kọ́ lélẹ̀ yìí aburú rẹ̀ nìyẹn lákọ̀ọ́kọ́ tába ti gbọ́pọ̀ lọ ní kíní kan ọ̀dà tí wọ́n mọ̀ pé kò lè sóore ńlẹ̀ kò ní sí oore níbi nǹkan kọ́lọ̀ nǹkan sọ fún wọn pé kò dáa ṣé ọ̀kẹ́ ń gbà míì tọ́lọ́ ní ẹ máa ń ṣe nǹkan báyìí ó rọrùn kí àwọn èèyàn máa rí kí aburú rẹ̀ kọ́ máa sáwọn èèyàn kílẹ̀lì báyìí tí wọ́n rí báyìí kí aburú lélẹ̀ àmì tó bá ń jẹ́ mùsùlùmí gidi tó bá ti gbọ́ kó sọ́bọ́lọ́ ní kọ̀dá ni bóyá mo mọ tó wà ń bẹ̀ mi mọ tó wà ń bẹ̀ láburú sọ́lọ́ sáà kọ̀dá náà wa ata'na á ti mọ gbọ́ á ti mọ tẹ̀lé ni àwọn mùsùlùmí gidi nínú aburú tí ń bẹ níbi kíyàn máa lọ lè yẹsẹ́ wò kó gbé ọpọ́n ìpẹ́ sílé hmm. àbí òní ọ̀pẹ̀lẹ̀ ni àbí owó ẹyọ ló ní ni àbí tẹ̀síbà ló ní tó fi ń woṣẹ́ fáwọn èèyàn àbí Qur'an èèyàn fi ń woṣẹ́ fáwọn èèyàn abó mi ni abó ń wo àtẹ́lẹwọ́ yẹn ni tòwádẹ́yẹn jú ni wọ́n ti ń wò ni. Hmm wípé ó máa fi wo ní tí èèyàn bá fẹ́ ṣe tó bá ọmọ ọmọ wo ọmọ ọmọ fi yẹ wo so ìdẹ̀rà wọ̀tẹ̀ṣọ́bù bí mọ̀kítàṣọ́láhù bí èèyàn ń fira èèyàn wí ọlọ́wọ̀n ọba nù tí ọlọ́wọ̀n ọba ní òun lòun mọ gbogbo tí ń jẹ́ kọ̀kọ̀ kíkọ̀kọ́ á kò sí ẹni tí ó lè máa sọ àìmí ọlọ́wọ̀n ọba ni mo mọ tó pamọ́ torí mi ni mo dá yín èmi ni mo dá yín èmi tí mo dá yín yẹn náà èmi náà mo sì mọ tó pamọ́ ọlọ́run fi ní even wọ ànábì tí mo ṣe fẹ́ràn rẹ tó sọ fún wọn jẹ́ kó yé wọn pé ọ̀ máa ń tó pamọ́ o ọ̀ mọ o o mọ kádàrá wọn o o mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn lọ́la o so law kuntu a'lamu al-ghayb lastakthartu min khayr wa ma massaniya ọlọ́run ní kánájú ọ̀sọ̀ fún wọn pé sọ fún wọn sọ fún wọn wípé mi mọ kọ̀kọ̀ kódà sọ pé mi náà bá mọ kọ̀kọ̀ ní à aburú ò ní ṣẹlẹ̀ sí mi ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam lọ́lọ́run sọ báyẹn fún nínú Al-Qur'an so ó túmọ̀ sí pé ẹni tó ń bá wá jòkó tó wá ní ẹ̀mọ̀ wá wo iṣẹ́ lọ́dọ̀ sí wa àwọn làwọn ń wo ìràwọ̀ fáwọn èèyàn sàbó lọ sórí rédíò ní pé máa bọ̀ wá then ẹni tí kí n pa kíyèsí wá sí kìíní kẹ́mọ́ jẹ́ kó fi ìpè kọ́ra kó fi tàn yín jẹ kọ́mọ ní ìpè kọ́ra ní kọ́ wá wò wípé gíláàsì làwọn fi ń wò ọmọ bàbá olómi ọmọ bàbá oní gíláàsì tí ẹ wá ṣe ìpè kọ́ra lọ́dọ̀ àwọn ìpè kọ́ra kọ́ ìyẹsẹ́ wò ni wọn èyí fi gíláàsì ṣe ìpè kọ́ra wọn èyí fi ìpẹ́ ṣe ìpè kọ́ra ọlọ́run kó bá mi sẹ́yìn nìkan lẹ́sàn lẹ́yìn ìgbà tó ń parí wá pè mí ìgbà tí mo ní ẹni tó bá fẹ́ ẹni tó bá pè mí kọ ẹni lérí ọ̀rọ̀ yìí ẹni tó bá fẹ́ gbẹ̀kùn rẹ kó pè mí wọn ni ah pé ṣé kí ni wọ́n fẹ́ máa jọ báwọn èèyàn ṣe máa ń ti àwọn ní jìbìtì tó pé tó bá ti wá ti àwọn èèyàn tó bá ti ọ̀rọ̀ jáde lórí rédíò wọn àfi darí àwọn èèyàn wá sọ́dọ̀ wọn kí wọ́n mo ní irọ́ ah tó máa kọ́ra mo ní máa sálàyé mo sì kí ẹnìyẹn pé ẹ ṣeun gan òkè máa tún àlàyé yẹn ṣe so n tí mo fi sọ ni pé lórí ọjọ́ yẹn àsìkò yẹn wọn àsìkò mi ti fún mi lè ráyè ṣàlàyé ìṣèkọ́ra yẹn mọ́ tòun tí yẹn máa ń ṣe tí gbogbo nǹkan bá dàrú mọ́ yẹn lójú àbó mọ̀ yìí tó ń ṣe nínú ọ̀rọ̀ àbújá ẹ̀fẹ́ ṣe nǹkan kẹ́tọ́ àmọ́ kébò ní ṣe ṣe tòun nìyẹn ẹni tó bá gbéra rẹ̀ kalẹ̀ aburú àkọ́kọ́ ni pé òun fi ààrẹ wé ọlọ́run torí pé ikhtasallahu nafsahu bi ilmil ghaib ń jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ olúwa ní òun lòun máa kó àwọn ànábì àwọn ànábì wọn ò mọ́ wọn ò mọ́ kọ̀kọ̀ ìtọ́wá kan wu ọlọ́run ló lè fi hàn wọ́n látara pé wáhìí wáhìí bí nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́run á fún ànábì ní wáyé ní kí Jibril kó wá ṣàlàyé fún un so so èyí òun so bákan náà ẹnìyẹn ó ń kílèmù nǹkan tí hadithi ibnu abbas gbàtó ń ṣàlàyé àwọn kan wà nínú al-adab lil imam al-bayhaqi ibnu abbas ni qala fi qawmin yaktubuna abajad wa yanzuruna fi an-nujum láwọn kan bẹ wọ́n máa ń kọ so wọ́n máa wá fi ń woṣẹ́ yanzuruna fi nujum ó sì mọ̀ pé aburú ti ń bẹ tipẹ́tipẹ́ títí náà abájú náà ń bi lọ́rọ̀ yẹn o hmm. ó ní wọ́n mọ̀ wá fi wo ìràwọ̀ èèyàn pẹ̀lú abàjádà yẹn tí wọ́n tó bá ti gbọ́ ẹni tó bá mọ ẹ̀sáàbù albahas ló ti mọ ọmọ tí ń sọ yìí pé abàjádà a one ba two jim three dal four hawaza so mo ti wá fún un ní nọ́mbà kọ̀ọ̀kan nìyẹn sókè níyẹn náà máa fi ń woṣẹ́ kódà àwọn ọmọ owó débi kó mọ̀ bí àwọn fi ń wo ìràwọ̀ àwọn èèyàn kí ìràwọ̀ wo ní lágbájá ń lò síràwọ̀ asad ní lò ní àbíràwọ̀ zuhal àbí oṣù àbí àbí àbí zahara tó gbọ́ àwọn nǹkan yẹn ó ní tábà wá ṣe báwọn yóò ń náà fi ń jù mú máa fi wúra wọ èèyàn ẹ ibnu abbas ní wàmẹ́ àrà man fa'ala dhalika law inda Allahi min khalaq á ah, ẹni tó bá ń ṣerú yẹn ẹnìyẹn kò ní ìpín kankan lọ́dọ̀ ọlọ́run kápò ní pé mùsùlùmí ni kò ní ìpín ìjẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run yẹni pé èèyàn lè máa ṣerú nǹkan báyẹn kí èèyàn jẹ́ mùsùlùmí ewu tí ń bẹ́ẹ̀ nìyẹn ṣàpé tọ́tíkì wa náà nìyẹn fi síyàn lè jẹ́ mùsùlùmí kí lèèyàn máa fi ń jẹ́ mùsùlùmí ní tí àwọn fi ń jẹ́ mùsùlùmí ni pé kó mọ̀ pé irọ́ ni gbogbo tó bá ní wọ́n lẹ́ ń yẹ̀ wò gbogbo tó bá lóun mọ kọ̀kọ̀ òun rí vision irọ́ ní ń pa òun rí ọjọ́ wájú irọ́ ní ń pa gbogbo bó ṣe lè òkó rí irọ́ ni irọ́ ni so irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Muawiya bin abi bin abi bin abi Muawiya bin al-Hakam as-Sulami radiyallahu anhu ó ní òun sọ pé qultu ya Rasulallah inni hadithu ahadin bi jahiliyyati kí ni mo ìṣẹ̀gbà ìsìláàmù ni wà náà ọ̀kọ́dì jẹ́ Allahu bil Islam ó ní ah ọlọ́run mú Islam yìí wá fún wa mà dúpẹ́ o ó ní wa inna minna rijalan yahtuna al-Qur'an ó láwọn kan bẹ́ẹ̀ nù wa tó pé nígbà tá a fi ń ṣe jàìlíyà yẹn wọ́n mọ̀ lọ lè ń bá àwọn tí máa ń yẹsẹ́ wò ni wọ́n mọ̀ lọ yẹsẹ́ lọ́dọ̀ wọn wọ́n mọ̀ lọ wò pé kí ni ìṣẹ̀lẹ̀ anábì ni ee kọ́ wípé man ata ka'inan wa saddaqahu bima yaqul tó aw ata imra'atahu ahidan aw ata imra'atahu fi duburiha faqad bari'a mimma anzala Allahu ala Muhammadin ànábì ní ẹni tó bá lọ lè ń bá àwọn tó máa ń yẹṣẹ́ wò ajẹ́pẹ́ ẹni ìyẹn ẹni ìyẹn kò tí ọlọ́run fi rán ànábì wáyé kò gba alukọ̀ránù gbọ́ sọ anábì sallallahu alaihi wasallam ó tún sọ níbòmíì kíkì ìwọ tó bá ń wuṣẹ́ man tatayyara aw takahana aw tukuhina lahu ń wuṣẹ́ fún ọ ní àbí wọn náà ló ń wuṣẹ́ fún yàn anábì sallallahu alaihi wasallam ní faqad kafara bima unzila ala Muhammad kó lè jẹ́ mùsùlùmí wọ́n ti ṣe kékeré pẹ̀lú ọlọ́wọ́ èèyàn ó má máa lọ lè wo iṣẹ́ má torí aburú rẹ̀ ni pé ọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dọ̀ tẹ́lẹ̀ náà ara aburú tí ń ni pé ó máa sọ àwọn èèyàn di ẹni tí àwọn èèyàn máa sọ stage yọ ó máa sọ àwọn èèyàn di ó máa sọ àwọn èèyàn dẹni tí wọ́n máa kẹ́sìn sí ẹlòmíràn lọ lè wo iṣẹ́ wọ́n á sọ fún pé sọ̀rọ̀ rẹ̀ dáadáa pẹ̀lú àwọn èèyàn lásìkò yìí ìdákùn sọ́ra rẹ fáwọn èèyàn wọ́n mọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ mọ́ wọ́n mọ̀ báwọn èèyàn ìtòjú ní kàmá ẹ̀kàn rẹ lómi yọkàn tí ń jílẹ̀ kan náà bírí torí wọ́n dáwó bo ògo rẹ gbogbo rádaràdá àwọn ilé ẹ̀mọ̀ gbọ́ ọdọ̀ àwọn tó ń bá máa lọ lè ń wọlé yẹ̀míwò yẹ̀míwò yẹ̀míwò káàkiri tó bákan náà nínú àwọn aburú tó ń bẹ ń bẹ ni pé àwọn tó máa ń yẹṣẹ́ wò yẹn yọ̀dọ̀ ìfúnà azman náà filkọ́yì ẹni tó ní kọ́rẹ́jì lérí nǹkan kan tó fẹ́ ṣe tó ti ní àníyàn dáadáa bóyá kọ́ọ̀sì kan ní í ṣe tó ti tó ti fi ẹ̀mí rẹ̀ sí pé ah kẹtí màá máa ṣe lélẹ̀ yìí kọ́ọ̀sì yìí níṣe àbí ó ń ṣe bísínẹ́sì kan ó ti wọ́n pé ah yẹ múra sí bísínẹ́sì yìí ẹlòmíì yóò lọ lè wù ṣẹ́wọ́n ìtọ́kọ pé òun ti fi oníṣẹ́ ni àbí ti ọwọ́ kan ní ṣe àbí ní kọ́ tí kó ti lè fi ọdún iye ọdún gbọ́n yóò ti fi kọ́ wọ́n ìtọ́run pé iṣẹ́ rẹ̀ kọ́rùn tó ti ní kọ́rẹ́jì lórí nǹkan yẹn tó ti dè sámi lórí rẹ̀ tó ti jà okùn lọ pé wọ́n ní iṣẹ́ kọ́ọ̀dù yẹn mọ́ nǹkọ́sẹ́ wọn mọ́ nǹtajà wọn mọ́ ẹ̀kẹ́ wá jù níbi tí ń ṣe yẹn ní rí mọ́ tòun ní nǹkan tó ṣe pé ìfi di ẹ̀mí sí yẹn pé wọ́n discourage ẹni máa ń tẹ̀sí rẹ̀ courage yẹn wọ́n ń jẹ́ kó ní ẹ̀mí àti nǹkan yẹn má tó jẹ́ pé nǹkan dáadáa sí ni ara burúkú mẹ́ńbẹ̀lẹ̀ lẹ́yìn ara burúkú mẹ́ńbẹ̀lẹ̀ tó bákan náà lára tó tún máa ń ṣe ni pé ó tún máa ń fún ẹlòmíì ní courage lórí nǹkan bú iṣẹ́ bú ní ṣe tó ń gbọ́n mọ̀ pé ah, ọ̀nà tó ń tọ̀ yí ọ̀dá iṣẹ́ tó ń ṣe yí ọ̀dá ìwé ti lọ lè wo iṣẹ́ àgbà àwọn tó máa wo iṣẹ́ ó sì máa sọ fún pé ah, ah, ọ̀nà rẹ náà nù ọ̀nà rẹ gángan nu tó ara ìṣòro tí ń bẹ́ ń di kí ní ìrẹ̀lẹ̀ yìí bákan náà kí ọmọ lọ wọ́n máa ń sọ ọ̀rẹ́ èèyàn bí ọ̀tá àyàn àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wọ́n sì ní àwọn náà ń ṣe é ọ̀nà òjò kò ní láárí kódà lómi wọ́n sọ pé àwọn òbí rẹ̀ ní í ṣe tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn náà gbẹ́sẹ̀ lógo rẹ̀ ìgbóra dáradá yìí ara ti mọ̀ ni ó sì ń ṣẹlẹ̀ láwùjọ ẹlòmí wọn ní ọ̀rẹ́ rẹ ni mo ní ń lo ìràwọ̀ rẹ ẹlòmí wọn lẹ́gbọ́n rẹ wọn lábúrò ẹlòmí ní ń lo ìràwọ̀ rẹ. tòkí ní kan ṣẹlẹ̀ ní ìjọ kan mo gbọ́ ní ẹnu ẹni tó ṣe pé mi ní dákọ̀ ẹnu ẹni tí mo ti gbọ́ àfàlà ńlá ni ẹni yẹn ó ní níjọ́ kan làwọn kàn dájí àbí báwọn jẹ́ ń gbọ́ ariwo ní ilé kejì àwọn ẹ́sẹ̀tì ní afálálá náà nílé ó ní ni àwọn àbúrò wọ́n bá kó àdáwá wọ́n kó àdáwá wọ́n wá jí bẹ́ẹ̀ gbọ́n wọ́n lé nídájí ah ọlọ́run ló ní kẹgbọ́n ẹ̀gbọ́n ti travel ẹ̀gbọ́n ti ń lé nígbà wọn bá ń gbọ́ ariwo lariwo bá ṣe yọ wọn bá ìyàwó ìyàwó bá jáde pé kí ló dé ní ẹ̀bọ̀dá ọ̀la wọn wá ní àwọn tó wá tíráàbù wọn sí ilé wọn ti lọ kíní ìlú ìdájí àná wọn ni ha ọlọ́njọ́ táwọn bá ọlọ́njọ́ táwọn bá gbádùgbádù bá gbó lọ́wọ́ gbádù lọ́wọ́ àwọn àti rẹ̀ àmọ́ à ń fi òun lẹ̀ fún yín nífẹ̀ẹ́ jíṣẹ́ kó jíṣẹ́ fún kó gbówó kó níbi àrísìkí wa kó gbẹ́sẹ̀ kó níbi àrísìkí wa kó yẹ lóra wọn wa mọ́ ah! náà wò pé ee nílùú yìí náà nílọrin ah so níbo lẹ ti gbọ́ bó lẹ ti mọ̀ pé ń lò ràwọ̀ yín tó di gbọ́n yín wọ́n sọ fáwọn náà ni ah ṣé ọ̀rọ̀ kálukú wà ní jáde ni ah ajáde ni mo jẹ́ kó yé wa pé ìràwọ̀ wa ní ń lò ìdákùn ìtumọ̀ ajáde òun ó ti yé gbogbo wa ọwọ́ṣẹ́ fún wọn ní jẹ́ báwọn tó ẹwù ẹni ẹlẹ́ni tí ó mọ̀ kankan tó ọlọ́run fún láríkì tó àwọn ewúṣẹ́wúṣẹ́ wọ́n sì sọ àríkì wọ́n sì sọ kádàrọ̀ ọlọ́run di àgbákò fáwọn èèyàn ẹni tí ó jòkó ara rẹ̀ tí ó mọ̀ ṣe imán tí yóò sì mọ̀ ni òjì orí ṣe òun ní fi lọ́kàn balẹ̀ mọ́ yóò tó táwọn èèyàn bẹ́ẹ̀ náà ni ẹni tó ìfóhun náà ní tó ní tó ní àrùsí ẹwọ̀n níbi káwọn èèyàn kó rí ibi fúrì láàrin àwọn èèyàn ẹ wo ẹwo bí tí kìíní yìí bá àwọn èèyàn dé ọgbà táwọn ti wà ní kéékèèké nílọrin yìí táwọn màmá wa bá fi ọbẹ̀ wọn ó sì pín fún àwọn tí wọ́n jọ ń gbénu lé táwọn yìí náà bá fi ọbẹ̀ wọn ó pín fún gbogbo àwa táwọn náà jọ wà yìí ní àwọn ọmọ kéékèèké tá à ń jọ ń gbé pẹ̀lú wọn ọmọ ẹ̀gbọ́n àbúrò wọn ó dáná ẹ sì rí pé ìyàwó ìyàwó ìyàwó ìyá yóò sì bu oúnjẹ lọ fún àwọn ọmọ ọkọ rẹ̀ pé oúnjẹ rí ẹ jẹ gbàlá ìbò ṣe wà ń kéèké nù yẹn àní nígbà yẹn táwọn kéèké ẹlòmíì yóò ro àmàlà báyìí kò lọ́bẹ̀ o yóò wá ní ẹ lọ bá ń gbọ́bẹ̀ wá ó lè yọ abọ́ lọ́nà mẹ́ta pé lọ lè gbọ́bẹ̀ wá torí ó dàárọ̀ lápò ṣe bẹ̀ so àwọn ọmọ yẹn ó sì jẹun yẹn pẹ̀lú ọbẹ̀ tí wọ́n lọ lè gbà wọ́n lè lùbọ́n lé àmọ́ wọn lọ́bẹ̀ àfìgbà táwọn fíìmù burúkú yẹn wọ Ìlọrin tó dé nígbà yẹn fíìmù oríṣiríṣi ìkan lẹ́nìkan ó lówó wọ́n fún lóògùn jẹ ẹnìkan lówó ni wọ́n ń sàánú àwọn èèyàn ẹnìkan yóò wà nìkan lọ bá wọn gbọ́ yóò nìkan lọ gbọ́bẹ̀ wá má ti gbọ́bẹ̀ wá yóò mọ̀ fi lo orí wọn ní àwọn irọ́ burúkú wọ́n sì sọ di òdodo fáwọn èèyàn wọn lọ lè wúṣẹ́ bẹ́ẹ̀ ti máa rí náà nìyẹn gbogbo oríṣiríṣi wọ́n ti fi bà ti ara wọn jẹ́ yẹn ẹnì kan ò lè gbé nǹkan kọ́yà lórí ìjọba ló gbóúnjẹ lọ fún yọ́ dànù ni ó dànù ni tòjú ti mọ lálàtì rẹ̀ tòjú àmọ́ ni akọ́là ah, bíbí ń pa àwọn yìí náà ọ̀dà ẹni múra ti èrí tí ìrìpọ̀ kú náà nù pẹ̀lú àìnígbàgbọ́ ìyà àìnígbàgbọ́ máa ń jẹ́ yẹn yà ni tòun náà ni pé iṣẹ́ wíwò mọ̀ ń dá ọ̀tá lẹ̀ sáàrin àwọn ènìyàn tó bá kan náà iṣẹ́ wíwò a máa ṣe sábà bí téèyàn ó fi wọná téèyàn wọná kódà kódà kan ní pé ara tó bá ní iṣẹ́ bú lèèyàn ń ṣe hmm, iṣẹ́ bú náà lèèyàn ń ṣe tíyàn gbọ́dọ̀ máa jẹ oúnjẹ yẹn sínú iṣẹ́ iṣẹ́ wíwò ńbẹ̀ńbẹ̀ irú ẹ̀ lọ́sọ̀lẹ̀ àdéṣe ńbẹ̀nu pẹ̀lú Bukhari ike anabisọ Bukhari Abubakar Siddiq radiyallahu anhu ó ní ọmọ kan bí i kéèyàn ní ọmọ ọmọ ọ̀dọ̀ ọmọ yẹn máa lọ lè ń ẹrú ni tó bá lọ ṣẹ́ yóò wá kó owó wá fún Abubakar nírọ̀lẹ́ tó bá ti mú owó Abubakar gbà níjọ́ kan wá dé ọ wá fún Abubakar ní ẹran Abubakar wá gbàtà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ni gbàtà Abubakar nǹkan yẹn ìwáyà mi gbé wá pé nǹkan kan ni fàákàlá fàfàjá àyẹ́wọ́n bí ṣẹ́yìn fàákàlá mínú Abubakar ó gbé nǹkan kan wá pé ààrùn rẹ̀ ẹjẹ́ ọba jẹ́ fàkọ́lọ̀láwú al-Ghulam ọmọ yẹn wá sọ fún Abubakar Siddiq pé àtẹ́dìrí ma hàrà tí ẹmọ nǹkan tí mo fún yìí ni wà mọ́ wà kí ni mi ó ní kúntù takà hantu lè ìsáni olóhùn wo ṣẹ́fẹ́ nìkan ni ó kìlìjà ìlíyà nígbà kó di pé mò ń gbóṣẹ́ fẹ́ nìkan ó ní kọ́dà wà máa ò sínú ká àná ní ìmọ̀ṣẹ́ yẹn wò gan ọmọ kan parọ́ fún ni o ò ní ńlá àní kàdá ètò ọmọ kan parọ́ fún ọmọ tán jẹ ń lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ pàdé mi ní ìsìn lọ́wọ́ ni áá ó bá mi wo iṣẹ́ kan jọ kan lọ́wọ́ fún mi ní kinní yẹn òun náà ní ti eh, gbọ́ fàkọ́ àkúlà ṣe ń fi bọ́kùnrin yìí Abubakar sì fọwọ́ mọ́ ọmọ ìṣọ́bí ọlọ́ àná ó sì fi gbogbo oúnjẹ tó jẹ látàárọ̀ níjọ́ yẹn ee eléyìí ò gbọ́dọ̀ gbé inú mi so àwọn mùsùlùmí so n tí ó jẹ ká jẹ́ mùsùlùmí gidi ká jìnà sí àwọn oṣẹ́ àbá àwọn oṣẹ́ fún yàn àbá àwọn ọ̀lẹ́ báyàn wọ́n láti máa wò ó so mo á ṣàlàyé pé tí nǹkan bá ń rú lójú gbọ́dọ̀ náà ṣe máa ṣe é kọ́ra ó ké suratul fatiha ìyẹn ìgbà tó bá sálọ̀ látọ̀ ó ké suratul fatiha anytime ìyẹn lè ṣe ó ké suratul fatiha ó ké ẹni sura tó bá wù wọlé lérí lẹ́yìn ìgbà tó bá ké sura yẹn tán so ó rùkù ó mọ́lẹ̀ kejì náà wá ó lẹ́yìn ìgbà yẹn wà sálámà ó wàá ṣe àdúrà àbí pé nígbà tó bá ń ṣe yẹn so fún àwọn tá a bá ní ìbéèrè zero two one zero eight five zero one three seven one zero two one zero eight five zero one three seven one so a lè kọlù fún àwọn tá a bá ní ìbéèrè so tó bá ti wá ṣe tán òtítọ́ náà nìyẹn ìyẹn ní fúlàní méjì kò dẹ̀ tàbí àyẹn òtítọ́ òtítọ́ àwọn náà lọ so ẹni tí ò bá ti tún yé bí mo ṣe sọ yìí kí n lọ lè ra citadel aleykum salam kí ni ọ̀la muslim citadel. ojú mi ò gbọ́. na alhamdulilah. hello. hello hello. hello. hello mo ń gbọ́ yín hello. hello. hello mo ń gbọ́ yín. ẹ̀rọ ẹ̀rọ nàìjíríà ní nàìjíríà náà. ókè ìgbà ìmọ̀kan ni ìgbà ìmọ̀kan náà máa ń pè túmọ̀ rẹ̀ ní pé wọ́n ń ṣe nǹkan tí kò bá islam mu wọn náà ń pè ní jàhílíyà tó ti yé tó tíyẹn bá ti gba islam àsìkò jẹjẹrẹ rẹ pé yẹn wà nínú àìmọ̀kan náà ni ohun tó ṣẹlẹ̀ nìyẹn tó a bá tún rí kọlù mi fún tí à ń gbìyànjú láti ṣàlàyé fúnra wa ni pé kí o tó lè jẹ́ mùsùlùmí gidi tó èèyàn bọ̀ nínú àwọn o ẹni tí bá ń woṣẹ́ ẹni ò lè lọ́dọ̀ yẹn ò lè ò jẹ́ mùsùlùmí gidi o tò tí yẹn bá kú yẹn kú sórí wàhálà ní ìṣẹ́ ọ̀sẹ̀ ṣàánú wa o tò eléyìí ni àwọn kan tí a fẹ́ kí ó yé wa ní àsìkò yìí kọ́lọ́run bá kí ọmọ ṣàti àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa àpò àwọn tá a bá ní ìbéèrè ní ẹ̀yìn ètò tó a lè pè sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.